àṣe àṣàlátù fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ládá àṣàlátù náà kuma bá wọn ara ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́ náà akíra wa ní ìjókòóta wàyí púpọ̀ àti ìbẹ̀lọ́wọ́ ma wa subhanahu wa ta'ala kó mẹ́ta ṣe àlékún dáadáa fún wọn ìkọ̀ọ̀kan wa wọ́n ní tí a ń ṣe àìlè mi ní àwọn ti walimatun nikah ayẹyẹ ìgbéyàwó wọ́n lóun là ń ṣe àyín lẹ́nu wọ́n wá fi kan kún ó ní àwọn àlùfáà wa tí wọ́n darí ètò ni wọ́n yàn lọ́nà rẹ̀ wọ́n la wá ń ṣe papọ̀ mọ́ aqiqatul mawlud pé à ń ṣe papọ̀ mọ́ ìkómọ tó ẹni pé yóò bẹ́ẹ̀ bí béèrè púpọ̀ yóò sì bẹ́ẹ̀ bí ẹjọ́ àmọ́ insha Allah ta'ala àádùnmẹ́rù gbìyànjú àti mẹ́nubà a máa kíra wá jòkó yìí púpọ̀ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ jòkó àwọn ọ̀sáàdù wa tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́ka tó dé ọlọ́mọdé àbá wa sanwó-lẹ́sàn lórí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n sì tó ti dé náà santo sáré lọ lè gbọ́ bùkátà ṣe àwọn ìdílé ọkọ táwọn ní àwọn ní gbogbo àwọn tó ṣòkó yà yín láwọn ìdílé ọkọ àti ní ó gbogbo ẹ̀yin bàbá ọkọ ẹ̀yin ẹ̀gbọ́n ọkọ ẹ̀yin gbogbo pàtàkùn láti jẹ́ tọ́kọ ọlọ́wọ́ bá àtẹ́lẹ̀ tó lórí irúdùn ló báyìí òun náà ní ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí wa ẹ̀yin ya wa náà nídìílé ọkọ àtẹ́yìn náà o àbákan náà ìdílé ìyàwó àti kí gbogbo àwọn ya wa àti àwọn bàbá wa ń bẹ̀ náà àlékún dáadáa àlékún orí ọlọ́mọ́ta àmọ́ sí mú àwọn irú dáadáa báyìí o náà ní kọ́lọ̀ jẹ́ kálìmọ̀ bára wá sí ọlá Al-Qur'anul Karim ìgbéyàwó nǹkan ńlá púpọ̀ ni ìgbéyàwó àmọ́ fi ń sin lọ́n ni ìgbéyàwó ìjọsìn Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala a fi mọ́ sin lọ́n ni ó wá ní bá a ti máa ṣe ó lọ́nà tí a máa ń gbé gbà ó sì ní bí ìsìláàmù ti ní kí a ṣe àti gbọdọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ èyí ni àwọn nǹkan kọ̀ọ̀kan tá gbìyànjú láti lè mẹ́nu bàbí ilé ní tọ́ àwọn irú báyìí ẹ̀rì pé ń gbà mí wọ́n ní àwọn bàbá ọkọ̀dà àbí àwọn ìyọ ọkọ̀dà mo ti lérò pé wọ́n bẹ́ẹ̀ jòkó yìí náà àwọn bàbá wọ́n bàbá ọkọ̀dà àwọn ọ̀dà ẹja rí wọn àwọn àjòkó wa bàbá ìyàwó náà kọ́ wọn wà wa ìyá ọkọ àwọn náà wà ìyá ìyàwó náà ẹ̀rọ

aláwọn tàbá wà tàbí kò dáadáa èyí tàà ń ṣe yí ni wàlímọ̀tù nìká èyí ò ní ayẹyẹ ìkéde ìgbéyàwó olàṣẹ́lẹ̀lù ayẹyẹ ìkéde ìgbéyàwó a ń fẹ́lẹ̀ ìjúwe pé ìsìláàmù sì fi ń júwe pé àìmọ́ ṣèyàwó bòńkẹ́lẹ́ kò sí nínú ìsìláàmù ìyàwó kọ̀rọ̀ ìyàwó mọ́jẹ́ nìkan ó gbọ́ kìí sára ọ̀lànà dáàbí mọ́ sí nǹkan ní ìsìláàmù nú ìgbéyàwó nínú ìsìláàmù a mọ́ kéde rẹ̀ ní kódà a mọ́ ráwọn ẹlòmí inú àwọn àlùfáà tí wọ́n ní bá bá kéde rẹ̀ nínú ìsìláàmù ségbéyàwó gan so àwọn àmì àmọ́ bá nímẹ̀nú àwọn àlùfáà pé níbi tí ká kéde ìyàwó níbi tí ò lágbára dé ti ń já sí pé a gbọ́dọ̀ kéde ìgbéyàwó ni ó fi dá báwọn a gbọ́dọ̀ kéde ìgbéyàwó a sì gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé gbọ́ a sì gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ ìgbéyàwó kọ̀rọ̀ káyé ó mọ́ gbọ́ kákan wà lọ́ra dáa ṣe súkẹ́súkẹ́ káwá ní ẹnìkan kan ò gbọ́ o nígbà àwọn àlùfọ́ gbé ìdájọ́ lérú bẹ́ẹ̀ wọ́n ní yóò nílẹ̀ káà olùbàgọ́ nìkáàhù albàbọ́yà wọ́n láwọn aṣẹ́wó àwọn ọmọ ṣe gbéyàwó bẹ́ àwọn aṣẹ́wó náà rẹ̀ kẹ́yìn kankan bá lè mọ́mọ́ irọ́ ayéṣẹ́ ìgbéyàwó kò kẹ́lẹ́ nínú Islam gbogbo sallallahu ti ṣègbéyàwó náà tó bá tẹ̀lé lọ lànàbí bá pàdé rẹ̀ lọ́nà níjọ́ náà lọ́hun léyàn bá sí ìṣèyàwó bá hun ẹ bá dẹ̀dẹ̀ ṣèyàwó ń dàmọ̀ yàtọ̀ pé lélé ìdẹ̀ṣẹ̀ ṣe ìyàwó ni àwọn kéré kan bẹ táwọn obìnrin tí wọ́n mọ́ ń lù sára tuntun pé bọ́kọ bá sáti náwọn ẹgbẹ́jọ gbélé lẹ́nujọ́ mẹ́ta ó lànàbí wá rí a ah, ìwọ ìyàwó ni a ah, mo ṣe ìyàwó ah, ànàbí ni tó máa a ò lím wà láwò bìṣà a ò lím wà láwò bìṣà ànàbí ní ìyàwó rẹ̀ tó ṣe èyí mọ́ sí bòǹkẹ́lẹ́ dákùn kéde rẹ̀ ṣáyẹyẹ rẹ̀ wà láwò bìṣà bọ́ọ̀bá ní rí pàjò gúfe lọ pá kí gbogbo ayé àwọn kan jẹun lọ ó ti dàbẹ́ ẹ máa jẹun lọ náà ni o àwọn bá ti ń jẹun náà ẹjá kan mọ̀ fi tí kan gbọ́ èyí táwa náà sọ yà yìí ọlọ́mọṣẹ́ àsán kálukú wa ọlọ́mọṣẹ́ àsán wa ní ẹ̀sán olóore èyí ó já kọ́kọ́ ọ̀rọ̀ náà ẹ kéjì ọ̀rọ̀ ṣáájú ká tó máa lọ ó ní pé a gbọ́dọ̀ ṣe clarification torí oríṣiríṣi là ń rí ní ayé lè ní kó máa di pé kó dá àwọn alùsùnà náà àwọn náà mọ́ àwọn náà mọ́ ń ṣe bẹ́ẹ̀ ọmọ ń ṣe ìyàwó papọ̀ mọ́ ìkúmọ̀ kò sí nínú Ìsìlámù ìyàwó làkọ́kọ́ máa rí ká tó máa rí ìkómọ ààrẹ máa rí kómọ ṣáájú ìyàwó àìsí ìdàpọ̀ àmọ́yí tá ń ṣe lé ní in tó jẹ́ kókó tá fi mọ́ ń léyàn díyàwó wọ́n ní yóò ti wáyé agbẹ́ẹ̀kọ́ èyí ò láńpẹ̀ ní aqdun nikah oníkátà kókó yìí àmbàwà mẹ́lúbà ọlọ́mọ́ta fún kátà kókó yìí agbọ́dọ̀ ìyàwó mẹ́ agbọ́dọ̀ ni tí ó lọ́wọ́ mẹ́ agbọ́dọ̀ rẹ lẹ́rìí méjì tí ó sojú wọn mẹ́ sàdáàkì tó bá ti rẹ́dí ìjọ náà bí wọ́n bá ti tàbíhùn rẹ̀ ọ̀rọ̀ sàgbọ́dọ̀ débẹ̀ ó ti kẹ́bẹ̀ ti o igbeyawo tí ó kọ agbọ́dọ̀ ìyàwó fún pé mo bù ọlọ́mọ mi kó jẹ́yàwó rẹ̀ obìnrin táwọn méjèèjì bá ti wá dúó ọkùnrin ó wà tọrọ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ fẹ́ yín lọ́mọ èmi náà bù ọ ní ọmọ mo fẹ́ fún ẹfún mi lọ́mọ yín mo bù ọ lọ́mọ yìí ó gbọ́dọ̀ sójú ọkùnrin méjì ó kéré jù àríwẹ̀rí tọ́jẹ́ mùsùlùmí tó dúó dédé tí wọ́n lè ọ̀rọ̀ tí ẹ mọ́ fẹ́ dìyàn tí wọ́n lè dúó pé á ojú mi lè ṣe o níjọ́ tí Abdullahi wá bá aláàjì bàtà ìpé òun fẹ́ fẹ́ràn sídà ní ọmọ wọn táwọn náà sì sọ gbangba pé àwọn yọ̀ǹda rẹ̀ fún Abdullahi ẹlẹ́ni méjì ní gbọdọ̀ wá mẹ́ bá a bá ti rí wé léyìí ìgbéyàwó ṣe kínú jọmọ́ àwọn anírù yìí ò ti wáyé lórí eléyìí ayé ẹ̀gbọ́jọ̀wọ́ ìdínú wọn ti dẹlẹ́tọ̀ ara wọn bóyún bá wá dé kò ṣe kíní ìsílá ìbí amẹ́rù yìí tó wá wáyé yìí àwọn àlùfáà ní ká bára wa sótọ́rọ̀ wọn ní ẹjọ́ òní jọ tẹni ká tẹ́wọ̀n pé irú àlàyé tá a wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe yìí à ní níbi rẹ̀ mọ́ kí ló fà á ó ní pé ètò Islam lórí afẹ́ ṣayẹyẹ ìyàwó rèé bí èèyàn bá ṣe irú ta wílẹ̀ kan akọ́nù nìka bí èèyàn bá ti ṣe níwé ní lápèjúwe inú èèyàn bá ṣe o Islam wá ní ọjọ́ kìíní kúyàwó máa bẹ lọ́dọ̀ rẹ̀ ọjọ́ kejì kíyàwó máa ṣe kí ni kó bẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo tí lọ́kọ láya bá mọ́ ń ṣe gọ́ṣe ọjọ́ kẹta kíyàwó mọ́ bẹ ní ọ̀dọ̀ rẹ̀ tọ̀ bí yàwó bá wá gbélé rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta kó wá dájọ́ kó wá pèpè pé fẹ́ ṣe wàlímọ́tò nìka ẹ̀yìn jọ́ la mọ́ sí oúnjẹ mọ́ ẹ̀yìn jọ́ mẹ́ta eléyìí nìsín ẹ̀yìn ẹ̀yìn gbòdìkọjọ́ ọjọ́ mẹ́ta ó kọjá ọ̀sẹ̀ mẹ́ta ó kọjá oṣù mẹ́ta tẹ́lẹ̀ pé àdúwà ní wọ́n ń bí pé kó máa dì ìrújú lọ́dọ̀ àwọn èèyàn ẹja yànnàná ẹ̀ tẹ́lẹ̀ bá wọn ká lè máa tẹ́ ẹ̀mọ́ níbi àyànnàná a fi tọ́ ó ti yẹ a tọ̀ ìkànnà àwọn àlùfáà wa Sheikhuna al al Aziz Al Baz alayhi rahmatullah ọlọ́mọ́sà bá wa kẹwọn ọlọ́mọ́sà bá wa kẹgbẹ̀ wọn àfáà dáadáa ni wọn wọ́n ti fi dáadáa lọ́lẹ̀ lọ́ayé Al-Allamah Abdul Aziz ibn Baz wọ́n ní gbogbo àwọn tàbá ṣe àkùdù nìká wọ́n ní tàbá mọ̀ pàbà ṣe wàlímọ̀ wọ́n ní ká tètè yá ṣe wàlímọ̀ wà o wọ́n ní dí ni pé tàbá tètè ṣe bá bá lọ pẹ́ bóyó bá dé táwọn ẹlòmí ìbá wá rí kún wà máa sọ nínú tó ju tèmi ti wá rí nílé ayé ọlọ́sàánúwà ohun ẹni mi kan bẹ láwọn ayé gbà táà mọ́ lú àwọn apple product tí ẹyí bá ti wá ní bọ́ọ̀tì báyìí ọmọ ẹni orí mọ́ ń gbé lọ wàhálà ìfòrò ń pọ̀fà yóò mọ̀ kú lẹ́mẹ̀wàá lùmọ̀ sí rákàbàkàn ó wá lọ́dọ̀ ẹni náà lọ́dún náà nígbà wá dé mo wá rí tán pàtẹ òde tọ́jà ń dáná sí gbogbo ẹ̀ afá ah, ìwo ní èwo ni àní àkọ́lé ní náà lè fi kẹ́ débẹ̀ lè pẹ̀lú pẹ̀mbọ̀ náà ni ẹwà sàlàyé ẹ̀ náà ni àsàlàyé kò ní níjò lé ní a ní àà ah, pé ìtàǹsì ń bí ilé ni ohun pé èrò pẹ́ dí ìrírú ẹ̀rí ohun àríwú ẹ̀rí abíndẹ́rùbá àti rírú ẹ̀rí tẹ́bà tó bá tẹ́lẹ̀ ní ẹ̀sọ́ alẹ́ ìrírú eléyìí kí ló tẹ́lẹ̀ tọ̀ ìjẹ́ ẹ̀rí tó ń ṣe yóò wọ́n ń ṣèkó máa papọ̀ mọ́ ìyàwó ó ti pọ̀ nílẹ̀ Yorùbá àdímọ́lẹ́ ìlú eléyìí ó yẹ ṣàlàyé eléyìí wọ́n ní mo ti jẹ́ ni pé ọkọ àtìyàwó àwọn ṣẹ̀ṣẹ̀ ń so ìdí báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọrọ ara wọn lọ́dọ̀ òbí wọn lénìí onítọ̀ àwọn àdámọ́ ìyàwó tán ń so ìdí lénìí yìí wọ́n ti wá bímọ àkọ́bí ọmọ wọn òun náà ti wá lóyún òun náà wá bímọ ọjọ́ wá ọmọ ń ṣe ìkómọ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àwọn sì ń ṣe ló ti rí gbogbo wa bá ti gbọ̀ tó yà lé náwọ́ ẹgbẹ́ èmi náà wá gbọ́ ah, àmọ́ èmi náà ẹ̀rí àwọn onítẹ́lẹ̀tẹ́lẹ̀ pé yà eléyìí ààríwé eh, ah, ẹ̀yìn ni kí ló fà ní pé zamani di òtítì ìdàkúdà jàmá mùsùlùmí tẹwà lọ́rọ̀ yìí wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ni olókèlè ń wù ẹ̀wù kíni ẹ̀wù ìsàlẹ̀ ìsàlẹ̀ òní ẹjẹ́ ká sàlàyé fáwọn ìyá wa àti àwọn bàbá wa ìgbéyàwó nínú Islam tán bá wá nínú nǹkan tí Islam mú wá pé kí láwọn nǹkan tó rọrùn parí jù wàláhì tàláhì fún màbíláhì lẹ́lì ìlàhà ìlàhù nínú tó rọrùn parí sí ìsìláàmù wá ó ní kí ni kò láfẹ́fẹ́ yàwó ike ti ìsìláàmù mú nǹkan wá ó àwa wádìí rẹ̀ níbi tí ìsìláàmù tó ṣe rọrùn dé àmọ́ tá a bá ṣe ló rọrùn tó yìí náà tán bá tún wá ní kí làwọn ọmọ ànábì àdámọ̀ wá múlẹ̀ kòkó mọ́ra wọn lọ́rùn lẹ́yìn tọ́lọ̀ ti sọ́ di ìrọ̀rùn kí ni sọ́lọ̀ jọ̀mọ́ ìgbéyàwó iná ṣẹ́rí pípa wá múlẹ̀ kòkó mọ́ra wa lọ́rùn yìí gbogbo tí ò wáyẹ kó máa ṣẹlẹ̀ kí ni wá fi kí ni wọ́n ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀wù kéyìn ọmọ ló ń ṣèyàwó ká la ilaha illallah ẹmọ ẹjọ́ agbọ́ ìrádá o gẹ́gẹ́ pé ń ṣe ìyàwó pó fẹ́ ìyàwó mi ìkọ́ o ó ń ṣe ìyàwó pé ìyàwó rẹ̀ tó fẹ́ o tó jẹ́ ìyàfọ́mọ rẹ̀ tó bímọ lọ́jọ́ sí ìyàwó alàgbọ̀sára nà marhaban marhaban ṣe ẹmọ wulẹ̀ aláwọ̀sá ilẹ̀ barakallahu marhaban tọ̀kálẹ̀ mọ́bí sí nǹkan náà tó lágbára dé ẹ̀kọ́ Islam nínú ìgbéyàwó wa rèé bá a bá rọmọbìnrin tó wù wá tá a sì fẹ́fẹ́ alukurani náà ló yẹjú ẹ̀ fún wa alukurani ní fáńkì fún máa tọ́ọ̀bà lásó nílẹ̀ nìta alukurani ní tẹ́ẹ̀bà fẹ́yàwó fáńkì fún ẹ máa fẹ́ ìjẹ́ yìí bá rí kó dùn máa yín

wa kùláàtà wa yíò kọ́ labáwá lè ní ibi àkàfẹ́ mú pé fáńkì òṣòwú máa bá ọba àdákùn ẹ̀yìn ya wa nílé ọkọ ayò olókù tán wá ń pa ọlọ́ọ̀ṣẹ́ ọkọ wa ẹjọ ẹni yá wa ṣe wá àbí lọ́wọ́ ẹ̀ẹ́dá gbìyànjú fáyẹ́sì ìbánisẹ́gbẹ́ ọlọ́run wọ́n sàkọ̀ wọ́n kù fún wa. ẹ̀ẹ́dẹ́ sọ́ọ̀kù yẹn ẹgbẹ́ bá wa dá dúró táwọn ti gbọ́ wà sí olùwọ̀n ọlọ́run fún wọn fún wa. Eh, àwọn ìyá wa wọ́n ní wọ́n pariwo ibi ariwo náà láti bí táàríwó bá ti sọ àwọn tààlàmọ́ rí mẹ́ àwọn ìyá wa náà ní kò sí ẹgbà mọ́ bá yìí ìyá ariwo ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ eh, nítàwí yìí ẹ̀yìn ìyá wa náà lábẹ́kẹ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàyè ti bá tó sì yẹ ká ṣe àtúnṣe rẹ̀ tọ́ alukurani lájẹ́ ìyá alukurani ní fàǹkì fún máa bá ọba alágún nínà níta bẹ́ẹ̀ bá fẹ́yàwó tí tó wù nínú obìnrin onígíní kò lè kẹfẹ́ fọ́stẹ̀p ní ẹ bẹ́ẹ̀ náà wà lóbìnrin náà ìyàwó tààrà kò sí sí jẹ́bẹ̀ nínú ìsìlámù tóbìnrin náà bá fẹ́yà ọkọ in tó bá wù òun náà nú ọkùnrin onígíní ọmọ àbúrò dádì mi jì ní o àbí ọmọ ọ̀rẹ́ dádì mi jì ní o ọmọ kìnnìkan ni o á ìkòsíkẹ́ kí o fẹ́rú ẹ̀ kò sí jíjẹ́bẹ̀ ẹni tó bá wu obìnrin nú àwọn tó bá pè é o náà ní kí ó jẹ́ pé wọn o náà sì ní kó fẹ́ tọ́ àwọn àjọ wúra wọn ọkùnrin tẹ̀ láti ọlọ́run yìí mọ́ tọ́ọ̀bà ló wá obìnrin náà tẹ̀ láti ọlọ́run mọ́ tọ́ọ̀bà ní òun náà wá kálukújọ wá ipẹ́ ẹwájọ ríra yín ẹwájọ bára yín sọ̀rọ̀ pé rọ̀ṣídà ó sì wù mí kí n fẹ́ ọ rọ̀ṣílà náà ní ah, afáàdùrahman èmi náà ń wẹ̀ mí náà ti ń gbà fún yín wọ́n èdè ẹlẹ́tọ̀ ara wọn o wọ́n èdè kí ni jọmọ́ wọ́n èdè ẹlẹ́tọ̀ ara wọn ọwọ́ wọn ò gbọ́dọ̀ kanwọ́ débi tápá ó kápá débi táyà ó mọ kan àyà ọwọ́ ò gbọ́dọ̀ tí ìkọwọ́ débi tí apá ó mọ̀ kan apá débi tó wá wọ́ọ̀sì jù tí àyà ó wá mọ̀ kan àyà kò bá ìsìlámù lọ wọ́n sì wà ní bẹ̀rẹ̀ nu wọ́n ríra wọn wọ́n wúra wọn wọ́n wá jọ ṣe ń dáńpè ní alìkítìbà kítìbà ní pé ọkùnrin sọ fún pé ìrẹ́ ó kù mí kí n fẹ́ ọ obìnrin náà sì ó ti gbà tọ́ba ilé ti ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ jọ sọ̀rọ̀ nu wọn ìdẹ́lẹ́tọ̀ọ́ kódà bí wọ́n ìdí ìdẹ́lẹ́tọ̀ọ́ dé wọ́n gbọ́jọ ọ̀dọ́ dájòkó nínú yàrá láwọn méjèèjì nìkan tí ò ní tẹ́lẹ̀ kankan mẹ́ ẹ́ abẹ́ pèrà wa kájọ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ó gbọ́dọ̀ mọ́ ní limitation ó gbọ́dọ̀ ní ìdúrù torí pé wọ́n ìdí ìdí ẹlẹ́tọ̀ ara wọn bàbá ilé tí ń ṣe àwọn kìíní kan tí ń ti ń kọjá àlàjù ó ti mọ̀ kọ ẹ̀sẹ̀lẹ̀ fún wọn àwọn ẹ̀pẹ́ kan nínú jìnà ó mọ̀ kọ́lẹ̀ pé ọ ìṣe jìnà abẹ́ ni o àmọ́ ó ti ṣe jìnà ẹnu ó ti ṣe jìnà etí ó ti ṣe jìnà ojú ó ti ṣe jìnà ẹsẹ̀ yàtọ̀ bá ti ń wọ́ ọmọbìnrin ní lọ́n wà lọ léjú bí bó ti yẹ lọ kẹrí láàárín ìyàwó yẹn wà mọ́ tọ́ra wọn bẹ̀rún ṣètọ́nù ló ti gbèjú wa lẹ́yìn ṣètọ́nù wa gbé kìíní kan wá pé àìjẹ́lẹ́tọ̀ ah, ara wa ló tó bọ̀ a mọ̀ wá ara wa tẹ́lẹ̀ wọ́n mọ̀ wá ara wọn àwọn relationship kó wà mọ́ lọ láàrin ibẹ̀un yóò di wọ́n mọ̀ wá ara wọn lọlé wọ́n di wọ́n gbéra wọn wọ́n ra wọ́n mọ̀ sí fún o wọ́n mọ́ ni

àǹfààní ni pé bí n bá rí rọ̀ṣídà tí mo wá bá rọ̀ṣídà sọ̀rọ̀ pé rọ̀ṣídà ó sì wù mí kí n fẹ́ ọ rọ̀ṣídà náà wá gbà fún mi ẹ̀yin tí wá mọ̀ pé ní àti rọ̀ṣídà sọ̀rọ̀ àti ti gbà fúnra wa ẹ̀yin náà mọ̀ náà ti mọ̀ àkọ́kọ́ ẹyọ kan ìkẹyọ̀ kan tí nínú ẹ̀wọ̀n lórí pé mo tẹ̀ sí ládvantage advantage lójú máa lọ àmá advantage pé tí mo wá lè pàdé ẹ̀gbẹ́ àrọ̀ sí láì ní mo pẹ̀rẹ̀ àwọn bá ti parí ọ̀rọ̀ àìparí nǹkankan o ẹ̀yìn tí ìdí ẹlẹ́tọ̀ọ́ kí wá ní tó tún wá kú lẹ́yìn ìgbésẹ̀ yìí tán ti wúra wọn tán sọ́tọ̀ yìí ìgbésẹ̀ tó wá kàn ní pé tọ̀bọ̀ àdámọ̀ kan bẹ lára àwọn ọkùnrin tọ́nà ti dámọ́ wa àwọn obìnrin náà ní tiwa àmọ́ tiwa ló pọ̀ alukurani ló sọ mú wa pé zuyina linnasi hubbu shahawati minan nisa ọlọ́run láti ṣe lọ́sọ̀ọ́ fáwọn ọkùnrin débi pé bí wọ́n bá ti róbìnrin báyìí kára wọn mọ́ sí kínú ara wọn ò ní balẹ̀ ìfẹ́ obìnrin máa níjọ́ tó bá ilé ti sọ yẹ́ẹ̀sì báyìí ṣe ìtọ́n ìfẹ́ ni ó wà máa dàgbà yóò máa dàgbà yóò di pé òní lè sùn òní ẹjọ́ máa tara ibẹ̀ wo Abdullahi ìgbà tó ti pè mí látàárọ̀ òun yóò jẹ́ ẹ̀rún jẹjẹ máa tara rẹ̀ ẹ̀kọ́ tó bá Abdullahi lánàá tó ọmọ tí mi ò sí rí kọlù ẹ gbogbo ara kan wo mí ni gbogbo orílẹ̀ òfò mọ̀ ní mo ti wá rí kọlù ẹ ara mi gan-an èsè dání ni mo ṣe rú gan báwo

àwọn sọ nígbà tí o bá ní ìsìnrìálítì àbí ìbá yọ ìfẹ́ṣẹ́ kìníkan yọ bá ṣe kìníkan iléṣẹ́ kìníkan ọlọ́pàá tààlùwà o ọlọ́pàá fún alágbọ́yí ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀nù ó ní pé àríra wa awúra wa asọ̀rọ̀ àgbà bá bá ti wá gbá ìjẹ́ ògbọ̀dàgbà torí bí ìfẹ́yẹ̀ ti wá ń dàgbà yẹn gbogbo ìdí ṣètọ́jú mọ́ gbéṣẹ́ ní kálukú òjú pé kó lọ́ọ̀tì lọ lára rẹ̀ bẹ́ẹ̀ bá ṣọ́ra yín ẹ ti mọ tí ò yẹ kó mọ ló ṣe kí yóò ti máa lọ ń wá pọ̀ ìṣẹ́ oníṣìnà lẹ̀ fún yín ká lè máa kọ ìṣẹ́ oníṣìnà lẹ̀ fún ọ kọ́ lè má mọ bẹ́nu oníṣìnà ìgbésẹ̀ tó jọ́nà yẹ̀ táǹpé ní akudu nìka ìwà wáyé kí sì ní akudu nìka gbogbo tó ń pè ní akudu nìka yìí ó ń bẹ́ẹ̀ bí ayé ọlọ́nkan ó ti parí bí bẹ́ẹ̀ olùwà ní fáńkì ṣòwò náà bí ibi ní ahadi nìkan ọlọ́run níbẹ̀ bá fẹ́ àwọn obìnrin ẹ máa fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ẹbí tí àwọn tó ní wọn ẹ gbà yọ̀ǹda lọ́wọ́ bí afẹ́fẹ́ ọmọ yín o mọ́má ní ayọ̀ǹda rẹ̀ o àhán èdè ákìrù nìká ìwò bá kìrù nìká ìdímọ̀ òjúbà náà ibi ó parí sí náà nù àmọ́bọ̀ ni ó ti wá wáyé ànábì ló wá sàlàyé ẹ̀ ànábì ní lá nìkáhà illa liwaliyyin Ànábì ní kò sí jíjẹ́ lágbájá àti lágbájá dọ́kọ tìyàwó àti káríwàlé ìyẹn ni alámòjútó ọ̀rọ̀ ọmọbìnrin àbí ká ní bàbá rẹ̀ tí ó bí bàbá rẹ̀ ó jòkó báyìí ọkọ tó fẹ́ fẹ́yàwó marhaban ọkọ tó fẹ́ fẹ́yàwó olóò jòkó báyìí òun náà ṣe kí ni àbí bàbá ìyàwó ọmọ bá bẹ́bí lọ́kọ òun náà jókòó gbogbo bàbá ìyàwó jẹ́ ẹni tí ń pé yìí ọkọ tí ń pọkọ náà yìí èdè ọkọ o torí tí àṣẹ ni ò bá sì gún èdè èdè ọkọ tọ́ ó wà jọ jókòó bàbá wà jọ jókòó náà gbogbo nǹkan mí ìjẹ ẹ̀ ní pé ń lọ bá kọ́kọ́ wá a lè mọ lọ wádìí ni ìsìláàmù ti fẹ́yìn náà annabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní idha ataakum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu anábi ní bọ́kùnrin ìjọba wá sọ́dọ̀ ìlú fẹ́ fẹ́yìn lọ́mọ ẹ wá wá díẹ̀ ẹ wá rí pó lẹ́sìn dáadáa ẹ wá díẹ̀ ẹ rí pó níwà dáadáa anábi ní ẹfọ mọ́ ifo anábi ní tẹ́ ẹ̀ bá fọ mọ́ ifo rẹ̀ tẹ́kùn fitna tuntun àbúrò fasadun àrí ìbàjẹ́ òbalẹ̀ o nǹkan bí ìsìnkú ìṣẹ̀lẹ̀ lára àwọn oníyìí that's why kíyàn bá wá tó fẹ́ fẹ́ wa lọ́mọ ẹja wádìí ní ìyàwó ni níbi ẹ̀sìn rẹ̀ ẹja wádìí pé ní ìyàwó ni níbi ìwà rẹ̀ ẹ̀sìn wo lọ ń ṣe ó bá ní mùsùlùmí irú mùsùlùmí wo ó bá láàfá lòun irú àfá wo àwọn àfá kan bẹ àwọn afẹ́ ẹlẹ́bọ ni wọ́n láfẹ́ ẹlẹ́bọ ni ni àbábò ní tawhid àbá àti ẹbọ kún ìsìláàmù ni àbáfà tó jìnà sí ẹbọ ọmọ rú ìyàn tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ tọ́ bá tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ àfá àgírí tó tó wá di ìwà rẹ̀ kọ́ máa máa wọlé tán kó máa máa fìyà jẹ́ kó máa máa nà kó máa máa sọ bínú lẹ̀ kó máa máa ká gidi borí bí bí fáànù yíbò gbogbo wádìí tá a ṣe nù. aleykum salaam wa rahmatulah. aláàárín yìí ẹwájá pàṣẹjì àwọn ìyá wa àwọn náà lọ pọ́n kalẹ̀ yìí gbogbo ẹ̀yẹ tẹ́wàá ní àfáà náà ní ká máa wádìí ìwádìí tá ń wí ìwádìí kẹ mọ̀rú ẹ̀sìn rẹ̀ ìwádìí kẹ mọ̀rú ìwà rẹ̀ ìwádìí kẹ mọ̀ sí ọwọ́ rẹ̀ ẹ má lọ ṣèwádìí ìràwọ̀ rẹ̀ o ẹ má lọ rẹ̀ ṣèwádìí àǹtẹ̀yẹ̀pẹ́ o ẹ̀rí burúkú ni ọlọ́mọdé abáwọ̀ ṣe ẹ̀yìn yá wá ẹ má kojú wọlé ni àti tí bá ń bá yìí tẹ̀yẹ̀pẹ́ bí ọmọ yìí fẹ́ àti tí ò tẹ́ ẹ ni ẹ má lọ́dọ̀ wọn mọ́ alfa gbogbo tí ìrànmọ́ fi yẹ̀wò ká ló ní yẹ̀pẹ̀ ní ẹ má lọ́dọ̀ rẹ̀ ká ló ní tẹ́sùbá sọ́rọ̀ tẹ́sùbá òkúrọ́ tí ẹ̀láwọ̀ yìí sọ́rí tí ó wà mú tẹ́sùbá ráyìí àpùsẹ́ tí ó ní tẹ́sùbá ráyìí àdúgbẹ́ kálùkù tẹ́sùbá àdúgbẹ́ fọ́lọ́ sọ́rí tí ó bá mú tẹ́sùbá yóò wà ká ẹ̀yìn náà ẹwà mú kan bẹ́bá wá mú kàntán ẹjọ́ àjẹnu báyìí ó ní dínkà o calculation lásán ni o tó ẹ pé bí ìgbàtẹ́yàn ta tẹ́tẹ́ ni tẹ́mọ́ oṣù muhammadu Ìsá ìbìlísù muhammadu Ìsá ìbìlísù tẹ́rí ibi ó bá kàpín mọ́ tó bá oríire yóò jẹ́ tó bá ilé ká kálọ̀ ní ká lórí ìta ah, ànábì ìta ànábì ọlọ́ni o amófìdàmú lórí ayé ibi ọmọ yìí lọ yóò rádùn bẹ̀ nígbẹ̀yìn o àmọ́ yóò kọ́kọ́ ṣe wàhálà èyí wò kún dáadáa ká ní ìgbówà lọ rẹ̀ pa orí ìbìlísù ló pín sí àà ẹgbọ́sọmọ yóò tẹ́tẹ́ nírú yóò bá gẹ́mù lásán ni tó lè fẹ́ yóò lè ṣe gíní ó lè rọrùn ìgbọ́n àwọn àlfà wà náà pàtàkan ọlọ́mọbìnrin kan ó wá jẹ́ sísà báyìí ẹ̀yìn ìyá wa ìdápọ̀ yìí ní bá wíjẹ́ mọ́ bá ń gbọ́rọ̀ yóò àhán ìyá wa láwọn ń gbọ́ ẹ̀tẹ́ oúnjẹ alẹ́ sísà boríborí ìyáwọn boríborí lẹ́rí ìwé ẹ̀lọ́mọbìnrin ó wá dé ó wá ti lọ́kọ ó sì ti mọ irú ìyá tó ń lé pé ìyá ò lọ yìí jẹ ó lọ ìjọba lọ́dún tẹ́sùbá ó lọ́dún olómi àdàlágbára náà mọ́lọ́nà gbogbo wọn rán ní ìyá bá yẹ́jú á mọ́ wà tó mọ́mí pé mọ́mí ọmọkùnrin tí ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ti rí kan tí mo wò kí mo fẹ́ múnú wọn àádọ́dọ́ àfá ẹwẹ́ mi ọlọ́ àtọ́rọ̀ bá ti lọ kò sọ̀rọ̀ nú ẹ̀ọ́yá ókè títàjú á mọ̀ pé ìmọ̀ mi mọ̀ sí sí èyí mo ti mọ́ sọ fún yíyẹ̀ fẹ́ gbọ́ iná lẹ́mọ̀ wọ́n bá débẹ̀ àbá àbá gbọ́ pọ̀ yẹ̀pẹ̀ jáde ó bá fà á ó fà á ó fà á ọba tí ọba ọba tí bàbá one two three four five yóò kàn fà á gbòmí one two three mm. one two nǹkan fà ní irọ́ ní fà tẹ́lígbà tó fà yẹ̀pẹ̀ tó fà yẹ̀pẹ̀ àfàbà ní kílẹ̀ ló kó kọmọ tó lóun fẹ́fẹ́ ọdí ìrẹ́ tí ó kọ mọ́ àbájídá ló kọ kan ó ní wọ́n ni alájá ẹmọ́jẹ̀ ìtàn yìí tẹ́rí mùsàfá hùn tó jẹ́ mùsàfá déyànjú kò dá fọ́mọ yín o kò sì gbọ́dọ̀ fẹ́ o ní tí mo rí yìí tí yẹ́pẹ̀ sọ fún mi yìí àgbákò ah, ní o aládàbà nìtọ́ tí wọ́n náà ti gbọ́ kò sọ́rọ̀ ní afábá mo ìwọ náà tí kò sẹ́lòmí ni ẹ bá wọlé ńgbà náà ẹ bá mi wo jìlọ́dù ọlámidé jìlọ́dù sábà wò yíò ọlámidé jìlọ́dù afábátẹ́ ẹgbẹ̀tẹ́ ẹgbẹ̀tẹ́ ah alájà alhamdulillah ìwádìí ẹ̀pẹ́ sọ fún mi pé ọmọ yóò fi bẹ́ẹ̀ níbi ọlámidé jìlọ́dù bí Mustapha tẹ̀kan ẹ̀jẹ́ tẹ́rí Mustapha ó kàn ni kò yìí òun ṣe kínú a ah, ó ní o wọ́n sì bára wọn alájà ní sọ̀rọ̀ ṣòlọ́lá mi lójì lọ́dún yẹn àwọn ti ló fẹ́ràn rẹ̀ ó fẹ́ o ó fẹ́ o ẹni tó máa fẹ́ nìyẹn pé kó wá ní ní àwọn ìwà àmójú ah, gbọ́mà ẹ sáà jẹ́ kí àmọ̀ lọlé tọ̀ bọ́dí wá lọlé ẹ ìyí bá ní alájà àmójú ó kì rẹ̀ ní Ọlámídé adéyanjú ó kí bàbá rẹ̀ tí ń jẹ́ jìnàjù ni ṣe Mustapha náà ni Ọlámídé Ọlámídé náà sì ni Mustapha ìkànṣe wá kú sí kò kú wàhálà dé àjúwà lóde ẹ̀yà wa ẹ má lọlé oúnjẹ pẹ̀ mọ́ ẹ má lọlé oní pámọ́ ẹ má sẹ́ pámọ́ lórí pọ́mọ yí bẹ́ lọlé ọkọ lórí gbogbo nǹkan ẹlẹ́tajà ẹ má lọ bẹ̀ kódà ní bá wo kùránì òkúrọ́ ni ó àìmọ́ bí kùránì worú ẹ̀ yíó ni ẹmọ́ lọ́bẹ̀ mọ́ ẹ̀yìn ya wa alágbára omi ẹmọ́ ṣe kí ni ẹmọ́ lọ́bẹ̀ mọ́ alágbára atẹ́gùn gbọ́ ẹmọ́ lọ́bẹ̀ gbogbo wọn bá wọn kí ni wọ́n òkúrọ́ ni wọ́n ìwádìí tẹ́ bá ṣe lórí ẹni bá fẹ́ fẹ́ ọmọ yín tó lẹ́sìn ẹni tó fẹ́ ọmọ wa ó ní bàbá ó ní èyí ó wà rí ìkúẹ̀ yóò ṣe tọ́lá yóò tọrọ ọmọ yóò wà ní sọ èmi èmi Abdulhakim Abdulrahim ọmọ yín sọ̀fíyá ọlọ́dẹ̀ ẹ̀lọ́mọ ẹgbẹ́ tí ń jẹ́ sọ̀fíyá ọmọ yín sọ̀fíyá ẹ̀rùn máa dòdò dáa ní ẹbá ilé ti sọ́lá ilé tó mo lè jẹ́ ìjẹ̀rọ ilọ́gbé tọ̀ aláàdìsíláwọ́ fún mi ní sọ̀fíyá aláàdìsíláwọ́ èmi Abdulhakeem ọmọ ìtọ̀ bí yá wù mí mo sì bẹ́ fẹ́ àwọn mínú àwọn alfáà ní ṣígà ìgbọ̀dọ̀ wá lédè lárúbáwá àmọ́ tó lékè ní pé ó lè wá ní èdè náà ọmọ ìtọ̀ bí yá wù mí wa sọ bẹ́ẹ̀ padà tó tọ́ èmi Abdulfatah èmi náà yọ̀ǹda ọmọ mi sọ bí yá fún ìyàwó rẹ̀ èmi náà tó wá fèsì padà ìgbéyàwó ní o èmi náà wá fèsì padà pé tọ́ ọ̀bẹ̀ tí wá fún mi yìí èmi Abdulhakim Abdulrahim náà èmi náà wá tẹ́wọ́ gba Sọ̀fíyá gẹ́gẹ́ bí ìyàwó mi tọ́ sẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó ní dédé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ ní fankihu hunna bí ìdíni àwọn tó ní wọ́n ìyọ̀ǹda ti wáyé àmọ́ kí yọ̀ǹda yẹn tó lè valid kó tó lè jẹ́ ń tá tẹ́wọ́gbà gbólóhùn tó jáde lẹ́nu ọkọ tó fẹ́ fẹ́ ọmọ wa àtẹnu bàbá ọmọbìnrin tó fẹ́ ọmọ rẹ̀ àwọn méjì ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọn pé yes mo wà nígbàtí alájìbàtáì tàlájìbàtáì náà sì sọ pé òun yọ̀ǹda sọ̀fíyá fún abdulhakim tàbílhakim náà sì sọ pé òun tẹ́wọ́ gba kẹrígbélé ìbá ilé ti wáyé ìgíso ìgíṣẹ́ kí ni jọmọ́ ìgíṣí tó ọdìdẹ́lẹ́tọ̀ ara wọn ó kú òná lè fọwọ́ kan wọ́n ó ti kú òná ẹ̀gbẹ́gbẹ̀gbẹ́ wọ́n lè fàyàkàyà kódà wọ́n lè mọ́ kó lọlé ara wọn láti jọ náà tẹ̀lé àmì tọ́ ó wá kú kí nìkan èyí ò ní sàdáàkì sàdáàkì yìí àárín lọ́kọ láya ó lè wà láàrin àwọn méjèèjì àwọn èèyàn sì lè gbọ́ sí wọ́n jọ bára wọn sọ ni a sì gbọ́dọ̀ fóbìnrin ní sàdáàkì a gbọ́dọ̀ fóbìnrin ní sàdáàkì àwọn ìyá bí ti ń sọ̀rọ̀ padà wọn àwọn títà kan lọ́sọ̀ àwọn dàpọ̀ ń ta sí nǹkan mí lọ ní ọlọ́pàá sánú wa èmi ò ti lẹ́sọ́ dì sọ́bà àwọn yàwá ẹ̀yí títà àwọn ẹ̀yí dì sọ́bà àwọn yàwá o torí ẹ̀yí dà mọ́ lọ hálùkọ́ ẹ̀dì mọ́ lọ ẹlọ kbc ẹlọ gbogbo tẹ́ mọ́ lọ àwọn yàwá ìdá àwọn ti pàdé wọn náà ní níbo tí ẹ̀rì máa ráwọn ohun kó síbi kan kó pè ní àtàwọn yàwá nìkan ọ̀jẹ́ ìdíbi bá àwọn ìyáwá lè níbẹ̀ bá sọ̀rọ̀ lábájú wárò dé báyìí tó dáwọn títà àpàdé ń bò mí àpàdé ní alukọ àpàdé ní mẹ́tíọ̀ àpàdé jẹmílá ẹ̀yìn mú ẹ̀dàkùn ẹ bá wa fáwọn ìyá wa láyè dáadáa ẹjẹ́ kan rí gbọ́ wa ẹ má dì sọ́ọ̀bù wọn pẹ̀lẹ́jọ́ ẹ má dì sọ́ọ̀bù wọn pẹ̀lú àlàròyé tọ́ ìbọ̀lá ló kù sí ní ìsìnjọ̀mọ́ sàdáàkì àti tọrọ ọmọbìnrin bàbá rẹ̀ ti fún wa èmi náà sì ti gba ọmọbìnrin tó àwọn ẹlẹ́rìí méjì lọ́kùnrin tó jẹ́ mùsùlùmí wọ́n ìjẹ́ kí ni wọ́n jẹ́ rí sí pé ojú wa ló ṣe àwọn náà rí bẹ́ẹ̀ ìjọ wá kù wá ní sàdáàkì èyí ò ní owó tá a gbọ́dọ̀ fún obìnrin ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lówó lójú bó bá ti pé yóò bá ní nǹkan gbà mí o wá lè fi nǹkan mí rọ́pò rẹ̀ o àmọ́jẹ́ rí gómìnà ní mo yọ̀ǹda ń mọ́ yọ̀ǹda ọgbà kankan àbá nẹ́bí já mọ̀ pé èyí tó lálù báríkà jù nínú ìgbéyàwó ó ní gbéyàwó tíyàwó gba dàdá àti tí ó kéré jù àmọ́kéré ní sáwí náà kéde bí wà tó toríjọ́ kan mo rí táwọn èèyàn wà kan lórí tó já mi jà láwọn bá tó fà pé ìgbéyàwó tó dáa ní kí ẹ̀mọ́ náà fífí tààrùn sí dàdá àti fífí náírà fífí náírà ìwọ̀n mọ́ sára wo lẹ́mọ̀ fàyíbà yìí tẹ́ẹ̀kan wá sọ tẹ̀lé àdìsún náà tẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ yóò wá dìgbẹ́ ló ní àgbà ọ̀yẹ́ pé síra náà ní wọ́n fi fẹ́ra wọn ẹ̀ ló wà ládé àmọ́ bó bá ti dínwó jù náà ló ṣe ní àlùbáríkà jù jẹwárí ṣẹ̀yà wá sí báyìí ọmọbìnrin ni ó sọ tó bá fẹ́ ẹ máa wo in gbágbára wọ́n ò bá wá ká àwà nàbí gbàdá nàjà nísìnyí sọ̀bíyà mo ní mo fẹ́ fẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn àbájúmọ̀ àwa sọ̀rọ̀ tán sọ̀bíyá bá ní àbá tẹ́lẹ́rẹ́fẹ́ mi bẹ́ẹ̀ ni in kí n gbà ní tàdá àti ìtàdó tó ilé wájá ìpẹ̀sọ́rùn ẹ̀ kí lọ fẹ́ gbà ẹ bá ń kọ́ ilé alájà méjì ẹ ń kọ́ sórí two plot ilẹ̀ two plot yóò èbúté mẹ́ta kò sí rẹ̀ rà jẹ́rì pé alákùnbá ní yíò alákùnbá sí ìsálámọ̀ tọ́ ó bá ti wá sọ bẹ́ẹ̀ yìí ní sọ ọmọ túnmọ̀ tó ń sọ gbogbo tó ń kó kalẹ̀ yìí wọ́n 200 to 250 million tí tó ń sọ nu bẹ́ẹ̀ ni náà òkè ìlú wàhálà ilé alájà méjì ìkọ̀ fún ọ orí 2 plus ìkọ̀ fún ọ pọ̀tọ́ ọba mọ̀ pọ̀ fẹ́ gbarú ẹ̀ lẹ́nu bá gbára tèmi náà ti mọ ṣùgbọ́n lánàá ríra nìyí

orí aflot jì ní ikọ̀ sí ìjìlẹ̀ ìrásẹ́kúsẹ́ mẹ́ta bá díà nílọ̀ rí rásí bó ní ààyún ah, náà tó bá di tó parí ọgbọ̀ ìdáwí wọ́n sí tàtọ́jẹ́ pọ̀ lọ́nà kan wá ní àwọn ah, ìsáàtì pé dáadáa àti ẹ̀ṣẹ̀ ni máa bèèrè lé bọ́ bá ń bèèrè lọ́wọ́ wé ní ọyẹ̀ tí tọ́tọ́ wà

àwọn máa ń nàbí ọjà náà ni òun náà ti lè máa ń nàbí ọjà ọkọ̀ sì lè ní hundred thousand ẹ̀kan kò fẹ́ wọ́ọ̀kì tó gba fifty thousand kò gba seventy thousand ní jálẹ̀ ẹ̀hẹ́ kódà bí jíjẹ̀ yá àti ẹjẹ́ òsáàtọ̀ ẹjẹ́ ó lè ní òkè ṣé mo lè san instrumentally tí ma san ten thousand ní ibi jíjẹ̀ yá àti rọrùn dénú lábí ní ìgbéyàwó nínú Islam olóṣe kí ni ló rọrùn jù àmọ́ ẹ̀wọ́ bá ti hara wa lè mọ̀ tẹ́lú bàbá àti gbogbo ògbéṣẹ́ yìí pé tẹ́nuwọ́ àgbìrí tẹ́nuwọ́ kò ká ní tọ́jọ́ sọ ọkọ̀ rí kó kalẹ̀ ní ọdọ́ sí ogun yìí náà àbí bífọ́ ìgbà náà àbí lẹ́yìn ìgbà náà kò kalẹ̀ bí ò bá ní kò dájọ́ olùwó sàn ìṣàlá lẹ́yìn ọdún méjì 500,000 tó béèrè ìfọ́ lẹ́yìn ọdún mẹ́ta ìfọ́ bọ́kọ bá ní ìfún ọbẹ̀ bí títọ́ bá dé ṣáájú kọjọ́ ni ó tó pé bó bá kú tán gbogbo ogún rẹ̀ ká tó láàpẹ́ gbó bá wọn tó lẹ́tọ̀ọ́ sógún àkọ́kọ́ yọ owó sàdá àti inú owó rẹ̀ ẹlẹ́mọ̀ pé nǹkan láni àkọ́kọ́ yọ owó sàdá àti ayọ̀ nága bádáyá bá bá wá yọ tán agbègbéyàwó in tó bá àwọn ìyá wa gbogbo ọmọ inú wọn náà ti bí tán lé ọkọ wọn gbà sàdá àti wọ́n tẹ̀ ń gbọ́ báyìí ní aṣọ èèyàn máa ń gba èyí táwọn bàbá wa máa ń kọ mọ́nú líìsì tán máa ń kọ tábà lọ lè fẹ́yàwó tí wọ́n kàn kọ 2000 ó wà kọ sílẹ̀ èyí wẹ̀ yẹ bí lẹ́sọ yíwo èyí kọ́ lẹ́sọ tóbìnrin ó gbà ó obìnrin ó sọ tó fẹ́ láti inú ọkàn rẹ̀ ọkọ náà ó sì sọ tí agbára rẹ̀ bá bẹ̀rẹ̀ lẹ́yìn tàbí àfi jọmọ́ ìgbéyàwó parí káwá níjọ́ náà ẹ lẹ́ni pé ọkọ ọmọbìnrin máa tẹ̀ rẹ̀ lọ tẹ́gbẹ́ ìta wí yìí só ti rìkwáyà fún tẹ́ǹtì àbọ̀rọ̀mọ́jọ̀mọ́ só ti rìkwáyà fún owó kan só ti rìkwáyà fún àwọn tẹ̀rẹ̀ sí kan pàápàá kèèkan yíò ìgbéyàwó ó ti parí bá onílù Islam bọ́pọ̀ bá wá délé ọkọ aha ọkọ agbọ́mọdélé àwọn ètò kan bẹ tí wọ́n ṣe lálẹ́ ẹjọ́ náà tí súnà kọ wọn ó sálù àlá wọ́n lè wáyú gọ́ọ̀tù tó bá dáa àbí milk tó bá dáa sọ́ra bú sínú glass cup tọ́jọ fúnra wọn mú ọkọ̀ gbèsì lẹ́nu olóògbèsì ọkọ̀ lẹ́nu lọ́yàn náfílà alákà méjì náfílà alákà méjì ọkùnrin yóò dùn wájú ní ohun mẹ́jọ dún lẹ́gbẹ̀ẹ́ ara yóò kó máa ti bẹ́ẹ̀ nípa iná fílà pẹ̀lú ayé àtàlábíà ọkùnrin yóò dùn wájú obìnrin yóò sì dúró ní ó yẹ lọ́bí láàrákà méjì èyí ara wọn asáàrù kan látọ̀rọ̀ Salman al-Fari tẹ́rẹ̀ rẹ̀ Allah anhu àti sahaba tẹ̀sán àtàwọn mímọ̀ sahaba bàbá yẹn lọ́bí láàrákà méjì nìkan ọkọ̀ wà gbọ́wọ́lé ní àárín orí báyìí yóò wà bẹ̀rẹ̀ àdúrà níjọ́ àkọ́kọ́ tóbìnrin bá délé ìwà bọ́ ti fi àṣírò Allahumma inni as'aluka khayraha wa khayra ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi ṣẹ̀rídé ayé ta wà yìí àwọn kanáà ní ti bí tire oníkíní ṣẹ̀rídé ayé ta ń lò yìí gbogbo ta bá wò fún orin níbẹ̀ kó lábúrú o ẹwọ lé bá takọ́ yìí oré lèyàn kọ́ lé àbórè kọ́ oré lábúrú nù inú aburú tí ilé tí èyàn kọ́ lè ṣe fún yẹn ní kó wó páyàn ló gbogbo nǹkan lé ayé ló wà mọ́ níbẹ̀ ìyàwó tà ń fẹ́ náà bó ṣe jóore tó náà obìnrin mọ́ ní tàgbákò fún yẹn o ọlọ́mọ́ fún obìnrin tàgbákò fún wa o àfá àkọ́fẹ́yàwó nínú ìjà ìlúyà ní ipò fẹ́ àwọn oníbà lágbà àdẹ́wọ́ pọ̀rọ̀ ìlú sáyì ipò fẹ́yàwó wọ́n sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ní wàtẹ́fútáhù lákáálẹ́ fàmọ́ ńláwúrọ̀ háítàwú tàwà àmtàwú bá bá mínà náàrí ìbáhùn ó ní àwọn omi àgbákò mú bẹ́ẹ̀ wà tẹ́fútáhù ó ní tó bá lá ẹnu rẹ̀ báyìí láká nẹ́sọ́lọ́wò níjú ó pẹ́ láyé ìyàwó rẹ̀ náà fàmọ́ láwùrọ̀ àìsàwú ó ní tó bá ilé lánú rẹ̀ bọ́ bá rí ẹnu nìbá ipò kan fojú gan ní ẹnu ìyàwó mi báyìí tàwà ámútàwú bá bá ń mínà náà rí yòótáwù ó ṣe bí dẹ́kun náà já náà sílẹ̀ ni tó ní àwọn àgbápọ̀rọ̀ tí ó mọ̀ sí kí ni tí necessary àwa gbọ́wọ́ lóbìnrin náà aṣọ orí ni Allahumma inni as'aluka khayraha ilé ọlọ́run ọmọbìnrin yìí oore tí ń bẹ lára rẹ̀ ọlọ́mọ́sá àjọ jẹ́sẹ̀ ní ohun wà kọ́yìrọ̀ mẹ́jà bá ń tà àlè gbogbo oore tí wọ́n lọ ti parẹ́ sí lára ọlọ́mọ́sá àjọ jẹ́ tèmi o wà àrùnù bí kà ní ṣàríhà ọlọ́gbogbo aburú tí ń bẹ lára rẹ̀ ọlọ́mọ́sá àṣọ́ mi gbóòmẹ́ o wà ṣẹ́rì mẹ́jà bá ń tà á àlè gbogbo aburú ti dámọ́ lára ọlọ́mọ́sá àṣọ́ mi gbóòmẹ́ jẹ́mọ́ bàbá wa ń ṣàdúrà yìí tán kí wá ló kú ẹwà bọ́ sórí bá tó fi ẹwà mọ́nà ní ṣe súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam ó ní súnà ilẹ̀ ẹwà wà bẹ́ẹ̀ ilẹ̀ fi mọ́ àmọ́kọ́kọ́ gbìyànjú kó kí bá jírí o mọ́sọ̀lẹ́ bọ́ sí ìyàwó kan wá ní ọ̀nà kí o mọ́jọ̀ mọ́ wá pọ́tá láti dárí ọ látùbá àwọn kan bẹ́ẹ̀ bá ti ìyàwó tán bá ayẹyẹ wọn látùbá mọ́ ìkan náà bẹ́ẹ̀ ládùúgbò wa sọ̀rọ̀ rẹ̀ lánàkọ́ ó sì ìyàwó ìyàwó ti wálé lọ́sẹ̀ yìí kò sì wá sálùkọ̀ tẹ̀síìrì lánàá

ìjọ ẹ̀kẹta lẹ́yìn ìjọ kẹta àwọn akẹ́kọ̀ọ́kọ́ kéde pé yes mo fẹ́ yàwó mo ṣèyàwó mo sì bá dùnú pàdé lára ìyàwó ayẹyẹ ìbí wa bẹ̀rẹ̀ ìjọ kẹta yóò pàtó àbá ó dáná nígbà káwọn yóò bá mọ́ sọ kí wọ́n gbọ́gbọ́ fi lẹ́kọ́ tí mọ́kù wọ́n mọ́ sọ tí o ẹ̀kọ́ fọ́nà rúkà ó lè fọ́nà

ṣùgbọ́n yìí náà lágbára ká ẹ̀yìn jọ́kẹ̀ lójọ̀ mọ́ ṣúnà tàbíwá Muhammad yìí tọ́ bàbá wá gbọ́ yí báyìí ayẹyẹ mo ṣe ìyàwó ta ní kọkùnrin ó ṣe ta ní yóò wáyé ta ní yóò ṣe ọkọ ìyàwó ni o amẹ́rìkẹ́lẹ̀ Yorùbá ara wo làá mọ́ta yẹ ìyàwó àwọn ìdílé ìyàwó ni wọ́n wá ẹrù yìí kò sí láì fi àṣà wa ló bí wá kí la ló bí jọmọ́ àṣà ni gbogbo wa yìí náà lákẹ́rì yìí lọ lọ mo ṣèyàwó àkọ́kọ́ lọrin obì náà gbà ń lọ obì díẹ̀ ní obì àti ibi tọ́mtọ́mù àti ibi débi díẹ̀ sí òdúwà náà lọ ẹ̀ẹ́ á sì ṣèyàwó sàárà ìyàwó sára wa lọ lè ṣe oníbà àti mọ́ sí ọlọ́kúsá sáàlú wa tó bá tó sọ yíò kejì náà ìbẹ̀dẹ̀ sí ni àtìtẹ́rù àkóṣù lọ́yìn àkó gbogbo ẹ̀rọ ìyẹn máa ń kẹ́rù ìdìbò lọ àmọ́ bí tá a fẹ́ pàkíyèsí ẹ̀yin ìyá wa nílẹ̀ Yorùbá àtẹ̀yìn bàbá wa ẹ dákun torí Ọlọ́run ẹ má máa jẹ́ kí ọ̀rọ̀ ẹrù ìyì ẹ má máa fi ní àwọn tó bá fẹ́ fẹ́ yín lọ́mọ mọ́ bẹ́ẹ̀ bá kọ gbogbo ẹ̀ kalẹ̀ kọ́kọ́ bá ní à àpò rẹ̀ sì méjì tẹ́ pọ̀ yìí ní ju ẹni ká gbé kámọ̀t mẹ́ta wá ẹ̀yìn lágbára ju pẹ́pì kátọ́nù kan lọ ẹ̀dàpọ̀ ẹgbà o ẹ a mọ̀ dájú ara wa mọ́ níbi npc tẹ́lí bí wọ́n bá ti ń kọ́ o tẹ́lómi ìgbọ́n bá tún wá ń pí sí ọkùnrin tó bá wá mi lọ fẹ́ ìyá sílífà ọ mọ́yẹ tí ẹkọ́ kì ní jàre mọ́kànlá yìí tó ṣe fún wọn níjẹ̀bú mọ́kànlá ẹ̀ mọ́ wá lọ ní títí sí máa ń bí kanra ní pé bá ti ṣe lẹ́nìkan olúwa pé yáàjì ah eh, ẹnìbọ̀ bá bí wá pé ọmọ nínú fábílì ọba ìwọ̀n náà tẹ́gí ni torí àwọn ẹrù ta wá máa ń kọ̀ yìí tí ń bí gbèsè torí agbọ́dọ̀ ta tẹ́ǹtì yìí ọgọ́rọ̀ àwọn èèyàn náà ti wá dí ìfún gbéyàwó wá àwa ṣègbéyàwó àṣẹyẹyẹ àkéde káyọ gbọ́ kí gbogbo àwọn èèyàn sì tán ti dónú kínú wó tó pé àwọn ṣègbéyàwó bá àti máa ń ṣègbéyàwó ní Islam ó láyé láyé sọ níwọ̀n bá sókì a máa wà kíyèsí kan mẹ́ta gbọ́dọ̀ mọ́ pera wa ẹ̀yin ya wa àtẹ̀yin bàbá wa ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn jù ṣe rí àwọn ìgbéyàwó tá a bá mọ́ ń ṣe gbogbo ọjọ́ tí ọmọ wa bá ti dé pé òun fẹ́ fẹ́yàwó ẹ má mọ́ lọ́mọ ọ̀dọ́ kéré mọ́ o ìyẹn kéré fún ìyàwó ẹ̀yà wa àtẹ̀yìn bàbá wa ṣe rí ìgbéyàwó tọ́mọ ẹ̀yìn náà lẹ́jù sọ ẹni bọ́ ọmọ bá tó lọ́kọ kí ní ṣe níjọ́ tí ọmọbìnrin bá lè lanu sọ fún ipé dádì mo fẹ́ mari ọ̀rọ̀ nùtùmọ̀ o ṣẹ́rí àdámọ́ta àdámọ́ wà yìí ó jùra wọn lọ ẹlòmí ń bẹ tí ẹ ó tètè mọ́ gbé ọlọ́sìn ní ọgbọ́dọ̀ ṣe jìnà ọlọ́run tó sì dá wa mọ́ tó dá aláyà alámù mọ́

ọ̀yà alúfẹ́fẹ́ lọ́mọ́wá ọ̀rẹ́ ìgbẹ́fẹ́ ni kí ni pláàni jẹ́ ọ̀fẹ́ lọ skúl ìwọ náà kọ́ ọ̀fẹ́ lọ skúl máa wọ́kẹ̀ ìmẹ́jì Ìlọrin ní skúl tẹ́lọ atọ́kọ́ àti ọmọbìnrin àtọmọkùnrin ó sì ṣe wàhálà rẹ̀ wọ́n jọ wà skúl ó sì gbalé fún wọn bẹ́ẹ̀ ilé jẹ́ ẹmọ gbére ẹmọ gbére àdáyé lọ́kọ̀ọ́ ó ra gáàsì síbẹ̀ ra pọ́ọ̀tù síbẹ̀ ra gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe ákúndù nìkan ọmọbìnrin sì kó lọ rí bá ọkọ rẹ̀ wọ́n sì jọ lọ skul ní tí bá yín ìwọ́n ti bímọ o ó dájọ́ àkíkọ̀ wọn mo jẹ̀rẹ̀ sí jọ́nà <laughs> kí la fẹ́ mú ni pé ọmọ fẹ́ lọ léèwé kò dí lọ́wọ́ kó lọ́kọ o àwa mọ àwọn obìnrin tó yẹ pé ilé ọkọ náà wà náà ti ń parí dìgírì one degree wọn ilé ọkọ náà wà náà fi ń gba masters amẹ́jọ́ ilé ọkọ ló wà ló fi ń gba phd mo mọ̀ mí ìmọ̀ mo mọ̀ mí jí ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tí mo lè mọ̀ pé eléyìí mo bá sọ̀rọ̀ yìí eléyìí mo mọ̀ náà yìí ilé ọkọ adé ọkọ náà wà láti bímọ pàápàá ọlọ́mọdá tàánú wa o ẹlákùn ebi tí bá ń pààyàn ẹlákùn ìyáwá àwọn ìyáwá lápá bí àwọn ń gbọ́ mi dáadáa àwọn ìyáwá lápá bí ìlọ ẹjìmọ̀ báwọn ìyáwá ìṣọ́rọ̀ dáadáa ẹ̀hẹ́n ọlọ́run gbádùn ẹ̀ṣẹ́ ìdarí ọmọ ẹlákùn bẹ́bí bá ń pààyàn ogun ó láàmọ́ lò sí oúnjẹ lájẹ kò lóògùn kò sóògùn ebi àmà kò ebi tó jẹ tẹ́rí jọ mọ́ bá dàgbà pé mo ti fẹ́ lọ́kọ o o bẹ́ẹ̀ bá jí ó jẹ́ lọ́nà tẹ́ ẹ̀ bá jẹ́ ó jẹ́ láti front door yóò wá bí ó ti jẹ́ láti back door ọ̀rọ̀ yóò sì mọ̀ ẹ̀bẹ̀ lọ́rùn tí náà ìjọ ọmọ wa bá ti ń débi pé mo ti fẹ́ márì ẹja ràn lọ́wọ́ bàbá ọ̀ tí níṣẹ́ lọ́wọ́ ẹ kó mọ̀ níṣẹ́ lọ́wọ́ ẹja gbálébùn kágbálébùn kábà kẹ́tìlé ẹ máa ní ẹ ṣé màá máa tún máa bọ́ ọmọ tí ó níyàwó ni tẹ̀lé ò sí ní ẹjọ́ lọ́rọ̀ ọmọ tẹ́lẹ̀ tọ́bá ní ìgbàwó làwó òbí mọ́ ń tọ́jú ọmọdà mọ́sálà ní lọ́dọ̀ àwọn àfáà tán ná kọ́ṣà rẹ̀ pàápàá kí sì láàfù tó jáde lórí ẹ̀ àwọn míì ní kí òbí tó lè jáwọ́ lọ́rọ̀ pé ìrẹ́ ọmọ yìí ó ti wá di òmìnira ara rẹ̀ á nígbà tọmọ náà bá tó pé àrùbà ìhùnà sánà tó bá tó pé 40 years ó sọ pé ọmọ tí ò bá ti pé 40 years òbí rẹ̀ sì mọ̀ gbọ́ bùkátà rẹ̀ gbogbo àwọn táyé tí pé 40 years náà tó ti níyàwó rẹ̀ àtúntì níyàwó ló ti wọ́n pé ah, ó lè lọ́wọ́ mọ́mí ẹ̀fún mi lówó oúnjẹ náà nù ọmọ yìí dì ẹ̀rí àwọn bí sínú ní tí ó fi tí bóyá ìyá ni ó kọ́kọ́ láyé ni ó ọmọ ni ó kọ́kọ́ láyé ni ó ń tọ́jú ọmọ di ọjọ́ kú ni àwọn ọmọ ń rò bóyá ìjọ tọ́mọ wá bá ti rí gbóná ti ilé ọkọ àbó ti níyàwó àwa ni ó ti dòmìnira ara rẹ̀ ó dùn mí nira pò náà ti tọ́ ayé dágbé àmọ́ kò tí ì bọ́ lọ́wọ́ ìtọ́jú ti wà ẹ̀yàwó ẹ̀dàkùn ẹ mọ́ sí náà fáwọn ọmọ yín mọ́ ojú ọmọ yín obìnrin ojú ọmọ yín ọkùnrin kọ́mọ ó níyàwó kọ́mọ ó lọ́kọ kò díwọ́ òwe tó fẹ́ kà kò díwọ́ kéwú tó fẹ́ kà kò díwọ́ ọṣẹ́ tó fẹ́ kọ́ àwa ní ká lo ètò tó bá yẹ kí a lò tọ́ ìta ṣe ní abẹ́lẹ́ ọlọ́mọ tàbá àbàlùbá àwọn aníwọ́n kẹrù yìí wá àbí ẹrù yìí dáa kò bọ́ta ká ní gbogbo ẹrù yìí àwọn ọkọ̀ yóò pẹ̀lú fún wa ẹgbẹ́ ẹrù yìí dáa sí a ẹ̀rí bá yan lẹ́ẹ̀kan à ń ṣe ìyàwó papọ̀ mọ́ ìkómọ ẹ̀rí bá sàlàyé bí súnmọ̀ ti gbé wá àgbègbè wá láti èdè lẹ́ẹ̀kan ọlọ́wọ́ta fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ó kọmọ láti gbọ́n kí náà kó kọmọ fún wa kò ní ìjà fún fẹ̀yìn ẹ má tẹ̀ ẹ má fẹ́ lójú rárá ẹrù yìí tí ó lọ́pọ̀ ìyàwó gbé wọlé o ìlà ọkọ̀ ìyàwó ẹ̀rí pé èyàn gbọ́rọ̀ mọ́ta wọn wọlé ìlà wọn yàtọ̀ sí gbogbo wa pọ̀gíláwò báyìí ló lè mìí àwọn báyìí àmá nínú àwọn ló báyìí tèmi lọ sọ ọ̀dà ìgbìlẹ̀ gba kábúlé yìí ilé mi náà bá ṣe ìyàwó tèmi náà ìlà nìkan kan ní báyìí tó tèmi náà ẹ̀ insha Allah màdúgìrì àẹ́lẹ̀jẹ̀ ni wọ́n ìyàwó méjì mo jù ní ìlú ẹgbọ́n wọn níjẹ́ lọ́mọ kan tẹ́lẹ̀ fún mi sọfíà àyíwá owó ní sọfíà ó àwọn àgbáwà yìí yẹ́rọ sílé mọ́ yáyó ẹrù yìí gidà tí ó bá ṣẹlẹ̀ a lè gba ìyàwó náà yóò ẹ̀ẹ́ nílẹ̀ náà káyọ́ kìdí kan ńlẹ̀ Yorùbá wọ́n máa ń gbàyàwó lọ́wọ́ èèyàn níjọ́ abá ti fún èèyàn níyàwó àìgbàyàwó èèyàn o ẹ mo gbàyàwó rẹ̀ kí jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ni ó yà sọ pé ọmọ yìí ìṣe ìfẹ́ mọ́ ọkùnrin gbé sí ayé àti kí òjé bọ àwọn ní kí gbogbo sàlọ́wọ́ wọn ló kú bá ni ó ẹ àmọ́ bá bá ti fúnyàn níyàwó nínú Islam àìsèké ni àìgbà ìjọ lè mú wa gbàyàwó lọ́wọ́ èèyàn yìí ló ṣe wáyé látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad bá àdẹ́bí gba Zainab lọ́wọ́ ọkọ rẹ̀ ìjọ lè mú owó wáyé bẹ́ẹ̀ ó ní tí ọkọ ìyàwó bá di káàbìrì tọmọ tí wá sì jẹ́ mùsùlùmí àbá nìkan mi jẹ́ pé ah, ẹ lè fẹ́ ara yín wọn tọkọ́ mi wá mọ̀ wálé ilẹ̀ Yorùbá sì ní olùwádálé ẹrù yìí gídá àwọn ìmọ̀kódé ah, ìrọwà ah, ẹgbọ́n ní ìdẹ́rù yìí wà jìnà ohun eh, ẹ̀bíyá táwà ṣe báyìí ni pé àwọn ìyá wa ni wọ́n mẹ́ta béèrè wọn táwọn ìyá wa àtàwọn bàbá wa gbogbo onírùngbà tó bá wà ń bí ẹgbọ̀n bèrèbèrè kankan lọ́wọ́ mi ní dáhùn àwọn sísà aboríborí ní dáhùn kọlọ sálùkọ ẹlọ sí tẹmílá ẹlọ dáwọlá ẹlọ gbogbo ẹmọ lọ́wọ́ ẹgbọ àwọn àfáà pọ̀ àbáwọn ìyá wa èní láti jọ pàdé láti sẹ́ẹ̀tì gan alhamdulillah fábà ẹjá gbà béèrè ọjọ́ ti lọ wà á ti wà látàrí ní 4 kilo wọlé yàn 420 ìṣùgbọ́n làwà ti nílẹ̀ tí àwọn ọmọ tó náà ti wọn lọ́pọ̀. ẹni ayẹlẹ́gbẹ́ máa ti ìgbà gbogbo ẹ̀tí wá wá ẹ̀ẹ́mọ́wọ́ àràmọ́ ọmọ àti wọlé àìlú rẹ̀. Òkú àti pé bóyá wọ́n ní kàtà tó rò, ọmọ ọlọ́run tó tó wọn lánàá ikú àwọn ẹ̀kọ́ gbọ́nrọ́ àwọn tí àjọ jẹ́ kọ̀ọ̀fẹ́ sí bá wọn dé kọ́kú láì èèyàn kan ní orí tọ́ka sí pé wọ́n ti kọ́ wà lórí tí wọ́n fẹ́ ra wàhálà ìtọ́jú nípa jíjẹ́ ti òkèèrè wọ́n ti lè fún lórí orí ọmọ wọ́n ti ta ní sẹ́wọ̀n ní kọ́kú láì wàhálà ìlú bẹ̀rẹ̀ ti tà lórí ìfọ́lájọ́bẹ̀ ògùn wa ẹ̀já lọ gbà wọ́n wọ́n ti sọ fún wa pé etí olóògùn àwọn ẹ̀yà wọn fẹ́ẹ́ náà àwọn tó fún wa ní ẹ̀ alájà dáná dùn lórí àwọn ẹ̀mẹ́ta kọ pé etí olóògùn títọ́ ní òfin náà títọ́ àmọ̀ wa ń gbà pé àtúkà ilá ìtúkà ilá ìlà. Láti kí àwọn ẹbí ọkọ̀ ti pọ̀ tó mẹ́ sí ẹ̀kọ́ kan mẹ́fẹ̀ tó ti fẹ́kọ́ sí sí ẹ tó wà lọ́wọ́ rẹ̀ dáadáa. Etí àbúrò rẹ̀ ní lágbára òjú bí i two thousand lọ láti lápò ní oye ní two padà dé sí. Tí ó burú ní kí àwọn èèyàn bàbá ìyàwó náà bàbá ọkọ náà tẹ́ kalẹ̀ wọ́n lè máa dá tí ó rí pé iye tí ẹ ti wọ́n wá

ẹlẹ́rìí tẹ́lì alákọ̀ọ́kàtẹ́ ìrìnlẹ̀ ìgbèwájá ìyàwó ẹlẹ́rìí ó tẹ́ ìyàwó nígbà tó wá di alẹ́ wọ́n wá àwọn ìyàwó wá lé ẹ wọ́n mú ìyàwó bọ́ta tí máa ń jẹ́ ìgbàgbà wọ́n wá kò pé ọya ẹmọ́dìjọ wọlé gbómi jáde tó sàbàlá àti tó lọ́sí ìpàlá ìpọ́sára sí lẹ́gbẹ́ sí àwọn ilé lọ́rin ni àtàbàlá bá ti lọ́mú náà ẹ kí ó ṣe àlàlá fún ààrẹ mẹ́ka láàbẹ̀lẹ̀ náà ẹ má wùlẹ̀ tán ẹ má kí ó sàlàlá ní ìtàtẹ́ ìbẹ̀ lójú agbẹ́ ẹ̀ kò sẹ́ni kàkà tó máa lé tí kò lọ ṣe júùrì á sì ìbẹ̀lẹ̀ ọrùn rẹ̀ ìṣẹ́wá ìfúnmọ́sí ìlú ó ti dé àkẹ́sàlàlá àbá èyí dé lọ gẹ́gẹ́ ká mẹ́ta ní sí lẹ́sẹ̀ ní sọ̀hánàlá àwọn ẹ̀yà wá ní àlàlá máa ń pẹ́ ló máa tí àwọn náà fi máa ń darí kí ló dé sí túnà ń táàkù ẹ̀yà fún lọ́lọ́ Ah, ọlọ́pọ̀ṣọ́ àbúwá ní àgbọ́yìn ọ̀rọ̀ rẹ̀ eh, àwọn àlọ́yìn ògbọ́dọ̀ wà ń fi kẹ̀kẹ́ wẹ́ fi lọ ní gbẹ́gbẹ́ láti eh, wẹ́ sí mi àkọ́kọ́ ìbéèrè kan wà interesting ìbéèrè alákọ̀ọ́kọ́ ó sì dáká máa pàkíyèsí ara wa torí àwọn àgbà àkọlẹ̀ Yorùbá yìí ó ti pẹ́ tó ti sọ nǹkan kan fún wa ń parí ó ní pé obìnrin fẹ́ ó wá ní hundred thousand naira ní ìsàdá sí òun ọkọ̀ wá níbi twenty lọ àwọn àjọmọ́ rẹ̀ àbáwọ̀ ọ̀rẹ́ rẹ̀ àbáwọ̀ ẹbí rẹ̀ ìjà lè bá tákùn kábèrè bèrè ń bá wọn tọ́ ẹ̀rí pé ilẹ̀ Yorùbá àwọn bá tí wá táwọn àfáà kan ti fún wa ní pé wọ́n ní bọ́bá ilé ti bá dákòókò ìgì gbogbo àwọn tí wọ́n bá dákò náà wọ́n jọ ní ìyàwó nù ọ̀rọ̀kọ́rọ̀ ní ọ̀rọ̀kọ́rọ̀ ní wà láìkò sínú jíra kò sí kí ni jọmọ́ ìdákéjì ẹ̀ nínú wọn mẹ́nu sílá a lè bá ọkọ dákún owó yìí rẹ̀ owó dada ní kódò la lè bá dákún bí ò bá ní kọ́bọ̀ lọ́wọ́ a lè bá sanwó sàdáàkì rẹ̀ ní odindi ìyàwó sì mọ́jẹ́ bí ẹ̀ ẹni ó sì bá sanwó kò sí kankan owó sàdáàkì kí láàrin dáwí yìí annabuwa muhammad sallallahu alaihi wasallam ummu habiba ìgbà wọn akọ tọ́kọ rẹ̀ lọ sí habasha ọkọ wa kú sí habasha ní abyssinia annabuwa muhammad sallallahu alaihi wasallam ìgbà annabiwa rí irú condition tó wà yìí annabiwa ni ó dá tó bá rí báyìí ummu habiba ẹja wobó láti fi ṣe àyà annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ti fẹ́ ummu habiba tọ́ owó sàdá àti umu habiba annabi kọlọ́sán annajashi tó jẹ́ ọba habasha òun ló sanwó sàdá àti umu habiba lórí wa sallallahu alaihi wasallam ẹ̀dàkùn tí umu habiba pín ìyàwó ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀ ní jìnà sí ìmọ̀ ọ̀rọ̀ ní jìnà ságbọ́yé ọ̀rọ̀ ní tí jìnà sí òdodo ọ̀rọ̀ náà a lè ìbọ́kọ dá a lè ìbọ́kọ gbé ní òdìgí tọ́ èyí tàà wá ń dámi tóbi lẹ́sẹ̀ kó tó wọlé àtàlógbélé o àtàtìrẹ bá àbá ti rí tó takò nínú ẹ̀sìn àìmá takò tọ́ tọ́ bá rẹ̀ domi jẹ́sẹ̀ àwọn obìnrin tó bá gbọ́ ẹ̀sìn yìí tẹ́ẹ̀bà dámi sí lẹ́jẹ́ kó wà láàrin àwọn obìnrin nìkan ọgbọ̀nà jẹ́ ìjọkùnrin ní òjìrí tẹ́wà táwà gbẹ́lẹ̀ adé tẹ́wà nítọ̀ àwọn àbá àti láńtà tí ó bá ti tapo ẹ̀sìn àyẹlẹ́ àwọn náà sí dáńgbà bá rẹ̀ sókè àà ẹ̀sìn kọjá inú àríbọ́sọ́sì gbọ́bọ̀sẹ̀ tí ń bẹ ní ẹ̀ṣẹ̀ rẹ gbogbo àwọn eléyìí tó bá ti fẹ́ tapo ṣẹ̀rí kọ́kọ́ rẹ̀ ó ṣe àlùwàlá ẹja dúó níbi èyí tí ìsìláàmù tó ṣe kínú tó mú wá wọ́n ní àkídà kan wá ń bẹ tán so mọ́ èyí ò náṣẹ́ ń gbé sí mílé sí o wọ́n ní tán so papọ̀ mọ́ ni pé bá ti dalì sí lẹ́sẹ̀ o wọ́n ní kílẹ̀ ó bá lè tutù fún ní èdè ọkọ̀ tírú àkídà báyìí bá ti wọ́ àkídà kákìdà tápídà báyìí bá ti wọ́ etí ò wà níbi agbárú ẹnu pé kí lè ó tutù lé ọkọ kéjì omi tẹ́ẹ̀tà sí lẹ́sẹ̀ omi kan ní ó bí ilẹ̀ tútù kí lè ó ti gbóná náà kéjì omi gbóná lẹ́bàdà sí lẹ́sẹ̀ ẹbá jẹ́ ìdámi gbóná ti wà lóde in tí ó jẹ́ kí lè ó tutù fúyàwó àbí kí lè ó gbóná ma ó kúrú ẹ̀sùn wo náà gbé bọ́ ó ti kúrú wà ní wọ́n tó bá níwà dáadáa ó ti kí ni yóò rí ìdí jòkó tálákìdá tó ń sọ ibá tí wọ́n bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ sí kínú lábá dédé ẹnu láàdúró sí ibi ìtàlẹ́gbà Muhammad ti akọ́ látọ̀dọ̀ rẹ̀ àbí ìtàkọ́ látọ̀dọ̀ àwọn ọmọ tí rẹ̀ ẹ dákun ẹjá dúró báyìí torí àsìkò oorun asẹ̀ ọjọ́ ti fi lọ dáadáa báyìí wọ́n sọ́ni ìlànà wọn sẹ́ni màánà àfúkọ̀ sí Muhammad wàhálà àlè ọ̀sán àwọn ìyáwá náà ti ń kọ ìwọ̀n